alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wasahbihi wa man wala jabi ibi tí adé níbi isra musal hadisan ka tafsir musal hadith ti dr mahmud tahan àti sọ̀rọ̀ pa asawul asanid àti sọ̀rọ̀ pa sahih bukhari àti sahih muslim nígbà tá à ń sọ ń pa àtàlà kọ́kọ́ ẹ̀ tó kó tíra tó jẹ́ sọ̀hìn nìkan jọ tó wà lè sọ̀rọ̀ ń pa pa pé èwo ló wà fáhójò nínú Bukhari àti Muslim so point tá a máa discuss lónìí ni hal ìsáwọ́ àbá sàhíhá àwìltẹ̀zàmá ṣé Bukhari àti Muslim ṣe wọ́n ẹ̀ kọmpáì sí gbogbo àdìsọ̀hí tí wọ́n kó jọ táàfì lè sọ wípé ẹni hadithi tí ó bá ti sí nínú sọ Bukhari tí ó sì sọ yí muslim wa kò wà sahih hmm? ìjọmọ̀ alistawa àbánu ṣe gbogbo ẹ̀ náà kò já awelkazama ṣe wọ́n ti ẹ̀fẹ̀ kan wọ́n fi sára pláàni wọn pé afẹ́ mẹ́ṣọ̀ pé àdíṣọ́wà ń báyìí àdísà bá dìbì sí ìbàyí pèsè sọ̀rí ṣé wọ́n ní lájẹ̀ndà ṣàwọn fún bàmí ìbẹ̀ tẹ́yìn òní nìkan lájẹ̀ndà tó kó yóò padà ṣe ìgbà mí ìbẹ̀ yóò lájẹ̀ndà kò ní ṣe tọ̀ ṣé lóòótọ́ fẹ́ẹ̀lán in practice ṣe Bukhari àti Muslim gbogbo àdísọ̀ hì ní wọ́n kó jọ táàkì pé ah, àdísọ̀ sínú Bukhari náà kò sínú Muslim náà tó bá ìtì sílẹ̀ kò lè wà sahih àbí iṣẹ́ àwọn gan in tí wọ́n set up láti ṣe gangan ni ìyẹn lamiyesa inshallah tàbá discuss ilé ìtàtù discuss ọ̀nà tó relate ma torí àwọn èèyàn tí wọ́n fẹ́ tako àti Muslim torí pé wọn ò much hadith ó ma ń fòdó wọn ha. لم يستوعب البخاري ومسلم الصحيح في صحيحيهما بخاري àti Muslim Bukhari àti Muslim wọn ò kó gbogbo kejì gbogbo àdíṣ tó wá sahih lọ́dọ̀ tí wọ́n gan ni wọ́n kó sínú tírà méjèèjì tó mì wípé àwọn àhádìsì ní ìbẹ̀ tó sì wà sahih tí wọ́n fi sínú sahih Bukhari àbí sahih Muslim wọn kó gbogbo ẹjọ́ síbẹ̀ wà látàzàmà kọ́dà àwọn òsìsẹ́ tẹ̀ ní àjẹ́ndà kí láàfin mẹ́lẹ̀ yìí fàkọ̀dìkọ́lá bukhari yóò al bukhari fún ààrẹ sọ wípé ma adkhaltu fi kitabi al tíra mi aljami almusnad almukhtasar tó jẹ́ tápé sọ al-Bukhari mi ò fi àdís kankan síbẹ̀ illa ma sahha àbàdís sahih wa taraktu min as-sihha mú fi àwọn àdís wà sahih mi lẹ̀ tí ń fi síbẹ̀ lè ha lè tóòl torí wọn fẹ́ kí tíra yẹn kó gún jù fọ́n bá ní kó gbà àdís wà sahih lọ́dọ̀ ló ń bá fi síbẹ̀ yóò tóbi adẹ̀ ní ń tá a fẹ́ ṣe pé mukhtasar tíra àtẹ́gbé yóò sahih ló yẹ mọ̀kútásọ̀ yóò tún wà sí sọmaráìsọ̀ náà ẹ̀ náà yóò pàpàdà sọ yẹn ọ̀kan sọ wípé lè ha lè tó torí pé kó má gùn ọ̀rọ̀ tí ma ń Bukhari sọ yìí níbi ìwáyà mi ó sọ pé lè mìlá lè tó ẹ́ dàtí mìlá lè tó lè mìí pé torí kí àwọn ikọ́ wọ́n fi sú àwọn èèyàn nítorí pé ah, ó ti gùn jù àwọn náà tó fẹ́ sáǹfàní fáwà tó lábẹ̀ ẹlùmí ni ògbélé ìtàwọn sí ní ìsìnkú ìsìnkú ìsìnkú kọ́lé táwọn láwọn pè ní mọ̀tásọ̀rù ní ìsìnkú ìlàwó jẹ̀rẹ̀ tó mọ̀ kankan parí mọ́ mọ̀tásọ̀rù náà ló kọ́ pé pẹ̀lú ìsinádù rẹ̀ yóò àwọn ní ìsìnkú ìlòkan la mọ̀ ń pa mọ́tínú ẹ̀ ká tó sọ ìsinádù tó ń bẹ̀ wá tó ní sọ́márì náà tún hmm? then wàkọ́lá muslimun imam muslim bin النسابوري أني ليس كل شيء عندي صحيح صحيح وضعت هنا kìí ṣe gbogbo nǹkan tó wá sahih lọ́dọ̀ mi ní hadith ni mo fi sí bí báyìí dàrí nù sọ́yí muslim yìí innama wada'tu ma ajma'u alayhi in tí àwọn oní hadith tí wọ́n fẹ́ kọlu jọ lórí pé a mẹ́jẹ̀mú sahih pé sí báyìí nìkan ni mo fi sí báyìí ó ní ọ̀rọ̀ tó muslim sọ ọ̀rọ̀ yìí Um, in ọ̀rọ̀ yínà sínú kọ̀ òun sọ yí muslim náà lọ́rọ̀ yíwá ọ̀rọ̀ tọ́ka in tó mú sọ ni pé dábà ń sọ mọ́sálà pé kákí káké fàtíà lẹ́yìn ìmáàmù níbi tí ìmáàmù bá ti kéwú jákè mọ́sálà tó ti pẹ́ ni kí ló pé kí láàpù wà ń bẹ́ẹ̀ láàrin àwọn àfà tipẹ́tipẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníhadith nínú àwọn tó wá síwájú wọ́n lọ lórí wípé èèyàn gbọ́dọ̀ kí àti fatia wọ́dá ìmáàmù kí ó jákè àbọ̀ kí ó jẹ́jẹ́ orí rẹ̀ náà ni mọ́ bùkọ́rí lọ lórí ẹ̀ kódà ìmáàmù bùkọ́rí ṣe tíra nítorí ẹ̀ tíra àtúnṣe là ń pè ní juzul qira'ati khalfal imam hmm? ẹ̀bùn àwọn argument tó pọ̀ lórí ẹ̀ so imam muslim rahimahullah hadith kan wá ń bẹ tó ṣe pé hadith yìí ó máa ń jẹ́rìí fáwọn tí wọ́n sọ pé bí màmú bá ti ń kéwú kéèyàn dákẹ́ tọ́ imam muslim wá mú wa wá ó mú hadithi bóyá Abu Hurairah wá discussion wá tẹ̀ láàrin wọn àtọmọ kíwẹ̀ ẹ wọ́n mọ́rọ̀ kan wá wọ́n ni ah, hadithi báyìí báyìí ni a ah, sahih ló wá bí wípé a ah, ókè hadithi tó ní wa idha qara'a fa ansitu tí wọ́n bá kéwú kẹ́ẹ̀dákẹ́ bóòlù hadithi ó ní Imam Muslim wá ní ó wà sahih sahih lọ́dọ̀ tó because àwọn tó pọ̀ tó yàtọ̀ sí sọ pé ó wà sahih Imam Bukhari sọ nínú kọlfàlì imam Ibn Khuzaymah sọ bẹ́ẹ̀ Al-Bayhaqi náà ní the same book tí o Bukhari náà ṣe jùzọ alkiratu khalfa al-imam òun náà sọ ipé ziyada yẹn ziyada wà ìzà kọ́rọ̀ fa ọ̀nsítò pé tó bá ti ń kéwú kẹ́ pé kò wà sahih lọ́dọ̀ àwọn but imam muslim ní another opinion wọ́n gbà pé ziyada yẹn wà sọ̀hí lọ́mọké rẹ̀ wá ń bí pé ok eléyìí ńkọ́ wọ́n ìtàkọ́rà fàwọn sì tún kọ́ torí pé ẹnìkan ló ṣe tàfàrò dùn bẹ́ẹ̀ tí ìbá ṣe mistake Suleiman àtẹ́imí lọ́mọké rẹ̀ wá bí pé ah tó ẹgbẹ́ bá jẹ́ sọ̀hí ni falimada lamtadau tàdáhù tàdáhù ahùnà kí lé tó fi sínú sọ́yí muslim náà kó agbájú sọ́yí lọ́dọ̀ rẹ̀ torí ma muslim ò mú wá hadith kí ló yẹ tó fi síbí ní sọ́yí muslim ni ni wọ́n muslim wá ń fèsì pé laysa kullu shay'in sahihun kìí ṣe gbogbo nǹkan tó wá sọ̀hí wà bá tó àhùnà lòun fi sínú sọ́yìnmọ̀ ìgbẹ́ gbogbo àdí tó wá sọ̀hí lọ́dọ̀ òun gbogbo lòun kó síbà ìnáma wà bá tó ma ajmọ̀ wà lè èyí tí wọ́n fi ọkọ̀ ẹnu jọ pé mọ́jẹ̀mú sọ̀hí tó pé síbẹ̀ nìkan lòun fi síbí tó ibi láti mọ̀ wípé àwọn àdí sọ̀hí mi náà wà lọ́dọ̀ Imam Muslim tí ò sínú sọ́yìnmọ̀ bọ̀ ìtàn tó fànù ọ̀rọ̀ débẹ̀ ni ló fọ̀rọ̀ yìí tó bá gbà pé lóòótọ́ sọ àwọn onímọ̀ sàgbọ́rọ̀ yìí nísìn tẹba inú sọ muslim lọ̀rọ̀ yíwá but kìí ṣe pé ma muslim mú hadith wa ṣẹ́lá albani rahimahullah opinion tí wọ́n ni wípé tí èèyàn bá ti wà lẹ́yìn mọ́mù tí mọ̀ bá di tí ó jákè kéèsè tún láti kẹ́kẹ́ fàjá àwọn náà tẹ̀lé imam malik rahimahullah lórí ẹ̀ ibẹ̀ náà ni mú tẹ́mí àná lọ imam shafi'i imam ahmad bin ambal àwọn lórí pé ń làbúdà ó gbọ́dọ̀ kí so ìgbàdíṣẹ́ albani wá ń sọ give a discussion wọn lórí pé èèyàn kìí láti kíyàn ke. àwọn wá support opinion wọn pẹ̀lú ọ̀rọ̀ tí imam muslim sọ pé hadith tẹ́ǹta kò yí imam muslim sọ pé sahih So ti tọ́ àwọn bukhari bá sọ pé kó sahih ibn khuzaimah bá sọ pé kó sahih bẹ́ẹ̀ àti ó bá sọ sahih Imam Muslim sá sọ pé ọ wá sọ ìsọ kí n ṣe àgbáni wá ṣe tí àgbáni tó mọ̀yàn dẹ wọ́n wá mú wàídà kọ́ra àfàǹsítò wọ́n wá kó pé akhrajahu Muslim Muslim wa lóòótọ́ Muslim wa but in the discussion ní sẹ́wọ̀n kìí ṣe pé kìí ṣe báyìí máa Muslim wá ní báàbù kankan kọ́dà báàbù tó ti wá gan ò lé ní bẹ́ẹ̀ àwọn ọmọ kó wà ní Muslim wọ́n kàn kọ́ wà wọ́n fi di àwọn èèyàn náà ní o ẹnìkan wá fẹ́ ṣe rọ́dù fún wọn ẹnìkan ní àwúsá ọwá ní ṣe àlùbáni tó wà ní sọ́yìn kò sí ń bẹ̀ wọ́n ti chẹ́ẹ̀kì gbogbo ẹ̀ kò sí ń bẹ̀ tọ́yìn tó wọ́n expect ní wípé ọmọ wo báàbù kan kọ́wọ́n rí ráìsà kọ́rọ̀ àfáàǹsì tó pé nọ́mbà gẹ́nì whereas ní àlọ́ni ló wà mẹ́rin pé discussion tó wà láàrin muslim àtọmọkíw rẹ̀ yẹn ó wà nù sọ́yìn muslim tó pé ah ṣé ziyada wẹ́sà kọ́rọ̀ àfáàǹsì tó wà sọ ní ó wà indi sahih sọ́rí muslim náà lọ́wà so òun ò yíò sí mọ́ sọ́rí muslim ẹni yìí ó ti pín gínú pé ẹ àdíṣẹ́ nọ́mbà wo ni nọ́mbà wo ni ń wá wọ́n gbà tó wo nọ́mbà tán ní kò sí sọ́rí muslim pé ṣéfà ó ní mọ́mí ti sọ́rí lọ́dọ̀ àkílẹ́tò fi fi sí báyìí kìí ṣe gbogbo nǹkan tó wà sọ́rí lọ́dọ̀ mi mistake ni wọ́n ṣe kó wà nǹkan ẹ̀mọ́ ó sì wà ń bẹ̀ lóòótọ́ sí albanese mọ fọ́ọ̀mù tó fi wà but òun expect kóhun rí hadith kan tó ní isnad wọ́n ní imam muslim náà wà pé bàbá wa wà ń bẹ̀ bọ́ ìlà fọ́ra france torí pé discussion yẹn ṣẹlẹ̀ imam muslim wa sọ̀rọ̀ pé ó wà lọ́dọ̀ mi sahih ló jẹ́ lọ́dọ̀ mi ní sí albanese pé àkọ́jọ́ muslim wọ́n máa ń ṣe dáadáa ní sí albanese bá sọ̀rọ̀ ọlọ́run bá kẹwọn dé pé tí wọ́n bá sọ̀rọ̀ kẹtọ́ mú pinnu ọ̀kan báyìí táwọn yẹn bá ṣe rọ́dù fún wọn ìtàn tó ní tó tún sọ tó kò kalẹ̀ ó pọ̀jù aláwọ̀kọ́lù tẹ́rùkọ́rọ̀ ti tán tẹ́bá ti jáde síwáyì tọ́ yóò wá bẹ̀rẹ̀ ìṣẹ́gbẹ́ta ọdá pé wọ̀lọ́nà ló forí kò hmm. wọ́n discọ́sì hadith Bukhari bọ̀ hadith yẹn ó jáde Bukhari tó hadith Abu Asmin Nabil and Ibn Bukhari gbé hadith kan mọ̀ Bukhari ma lẹ́sìn bí kíyàn fẹ́ sọ hadith tí sọ̀rọ̀ ń pa pé hadith kan sọ wípé ma azina Allahu li shay'in hmm? ọlọ́run ọba kìí tẹ́tí sí nǹkan kan azinahu li nabiyyin hasana sauti yataghanna bil Qur'an bọ́lọ́wọ́ bó ṣe tẹ́tí sí ànábí ọlọ́run kan tó ń rẹ̀ dá tí wọ́n tó dá hadith kan another hadith mi sọ wípé man ẹni tí bá ohun sí wa tọ́ hadith yẹn torí pé Bukhari ó fẹ́ lo tọ̀ríkù bọ̀mọ́ Bukhari lọ́gbọ́n tó ó mọ́nà tí ó fi kọ̀rẹ́kẹ̀ tọ́lọ́gbà bọ́ áùsìn nàbílì tóbi lọ́dọ̀ Bukhari gẹ́gbẹ́ ti sàlàyé fún wa ní last week àbọ̀ áùsìn nàbílì tàdà kọ̀ yìí inú àwọn tó yẹ kó jẹ́ àáfà àáfà Imam Bukhari ni bọ̀ Imam Bukhari bá ọ̀làǹpẹ̀ ni Abdulhakubul Makhlad ẹ̀ so Imam Bukhari bá so torí pé yóò jẹ́ kí isnad Imam Bukhari ní ọ̀lọ́ Imam Bukhari wá lò bọ̀ tó mọ̀ pé mistake ń bẹ̀ mi isnad rẹ̀ yìí kí ló ṣe ni pé ìsinádù tó mú wá ọ̀dà pé àdísì méjì mọ́dá kọ nísìn kẹ wá lo ìsinádù eléyìí fún pé the second àdísì ló ní ìsinádù yẹn bọ̀ kó sí pé first àdísì ló lò fún ẹ̀yẹ́ ò pé àdísì méjì nísìn nǹkan kan tánjọ́ sọ papọ̀ àtàgá níbẹ̀ Kùránì ni so ẹnìkan wá ṣe mistake ìsinádù ọ̀tọ̀ọ̀tọ̀ ni kó gbé ìsinádù ilé ìfilé Bukhari mà pé mistake ni but bóun náà ṣe gbà lọ́dọ̀ ẹ̀nu Bukhari wá mú wa ó wá correct pẹ̀lú nǹkan mi bọ̀ sí ọ̀pẹ́ tó bá wà ti àzúgbà àti Bukhari náà ni àgbà file correct wọ́n sì correct pé mistaken ṣẹ́lẹ̀ Albani náà wá ká pé mistaken bí nǹkan ṣe mú wáyìn tọ́ tí ṣẹ́lẹ̀ Albani bá fẹ́ kó ti hadisi yẹn pé mọ́lá mìtàgọ́nà bil Qur'an falaysa minna ṣẹ́lẹ̀ Albani ò wá ní fìtì sí Bukhari wọ́n wá ní akhrajahu Abu Dawud Bukhari mú but isnad ti bukhari fi mú wá kọ́ ni isnad rẹ̀ bukhari náà sí ma ṣe albani wá wọ́n sí rẹ̀ tọ̀gbà tó ṣe àwọn èèyàn tán sọ sí albani pọ̀ ní ìgbésí albani mọ̀ ìṣọ́lọ́dù fún ẹnìkan wá mọ̀ náà tájẹ́ sí albani pé ẹwòrú nǹkan sí albani kó sísìn lẹ́ìsà mi sọ ní alìl kò sí lára àlànà àwọn onímímà lára ṣe wọn pé káàdì ìsì kan wà ní bukhari káwá fi sabu dáwùd pé káàdì ìsì wà ní bukhari káwá fi azù rẹ̀ abu àbùdáwùd tọ̀

náà lásìkò pé tàbá ti rádìí sínú Bukhari àti Muslim okùn wàsáyé náà wàsáyé àwọn no, fẹ́ kan sọ pé àwọn fẹ́ kó gbogbo hadith tó Pe pé èyí tọ̀bá ti rí bá yóò wàsáyé wọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn hadith tán bá kó síbẹ̀ nǹkan ó wà sí àálá dárájá tẹ̀ sẹ́hà lẹ́bù sọ̀hí síhà rẹ̀ gàgàn débi wípé tẹ́ bá ládìsì bí tí ò bá wá sọ̀hí tó yóò lè fún yín láti ṣe tẹ̀rìjí èyí tí wà sọ̀hí tó ń lórí tiwọn ẹ̀hẹ́ òun náà lè wúlò mẹ́ èyí ò jẹ́ alákọ̀ọ́kọ́ dẹ́ lẹ́ẹ̀kejì wá ní pé àwọn èèyàn máa ń believe pé tá bá ti sọ pé àdísì Bukhari pé Bukhari ọ̀rẹ́ báyìí wọ́n máa ń believe pé bóyá àwọn àdísì kò sí before Bukhari ni pé ní sàdísì Bukhari kó sínú sọ̀rọ̀ Bukhari sí bóyá kò sí lọ́dọ̀ nìkankan Bukhari kan lọ́dọ̀ ìgbà tó ti wá kó sínú sọ̀rọ̀ Bukhari òun lẹ́fí pé wọ́n fẹ́ fi àtàkì Bukhari pọ̀ àwọn ọmọ pé ní sọ bá àgbà ìgbà sọ́dọ̀ àdísì Bukhari wá rẹ̀ sí ó wà lọ́dọ̀ àwọn àfáà rẹ̀ òun kan sẹ̀lẹ́kì ní kéèkéé nígbà tí Bukhari dé ló rọ hadith sẹ́pẹ́ ìfẹ́sìlá ni ma fi ń gíf nù pé Bukhari wá sọ wípé Bukhari wá sọ wípé kò sọ hadith tó wí ní sin ó wà lọ́dọ̀ Imam Ahmad bin Hanbal ó wà lọ́dọ̀ yabun Malik ó wà lọ́dọ̀ Imam Shafi ó wà lọ́dọ̀ gbogbo wọn nínú yìí tó wà lọ́dọ̀ wọn ló dásìkò Bukhari lòun sọ kúkè nínú àwọn hadith tó in circulation pẹ̀lú báwa ṣiṣẹ́ tó tàà sí mọ́ tàà sí lé dáàmọ́ ọ̀dà èmi fẹ́ sẹ̀lẹ́kì lè báyìí tó wá sọ̀hí so ìwọ kò lè kọ̀rẹ́kì kéèyàn sọ pé èyàn ń takò sọ̀hí Bukhari àmọ́kọ̀gbá Imam Ahmad àfáwà ni ó láwọn kan bẹ́ẹ̀ ṣe ibi kan pé ẹ̀yọ́ eh, òdí nísìn Bukhari náà ló bá àwọn ìgbàkúgbà yíwá ẹ̀lẹ́bá wo mọ́ta Imam Malik ẹgbọ́n kò sáà gan eh, ìrọ́ ló ń pa so orí tó bá wọnú sọ̀rí Bukhari Bukhari náà gbà àdìsí wa lọ́dọ̀ Imam Malik pẹ̀lú ìsinadìrẹ̀ the same as lọ́dọ̀ Imam Malik náà yóò wà lọ́dọ̀ Bukhari kìí sàdìsí tuntun ẹ̀hẹ́n so kò kìí sàdìsí tuntun so tí wọ́n bá ṣe tán wà ní pé kagbónú muwata by that the same muwata náà látò fi ṣe rọ́dù fún ọ lè rọ̀ kìí ṣe bẹ́ẹ̀ ó sì ní bó ṣe ṣe báyá kí n kan ṣàlàyé jẹ́ ẹ̀yẹ́ kí n fún ilẹ̀ example bí méjì bí ó ṣe alhamdulillah àti mọ̀ ìsinadù sẹ́lẹ̀lù méjì tó jáfà Bukhari bí hadithi ọmọ kéwú ló jẹ́ sí mamu ṣáfẹ́ ẹ́ ọmọ kéwú ló jẹ́ sí mamu ṣáfẹ́ àfá lòun náà fún ara rẹ̀ o tó máa sọ̀rọ̀ hadith ara Makkah ni ṣùgbọ́n ó láìkì ṣáfẹ́ púpọ̀ ìmọ̀ ṣáfẹ́ pọ̀ jù jẹ́ lọ òun á tẹ̀lé ṣáfẹ́ tọ́ bó ṣe tẹ̀lé ṣáfẹ́ òun dìsẹ́mà lọ́fọ̀ méjì bí ṣáàfì ṣe ní àfáà Sufyan ibn Uyayna tó jẹ́ fàárì bẹ́ẹ̀ náà al-Humaydi fúnra náà tó jẹ́ àfáà fún lójọ́ ọmọ kí ó fún Sufyan ibn Uyayna that is ṣáàfì tí Humaydi ń tẹ̀lé tó gbà láàfá òun àti Humaydi jọ ṣíẹ̀ Sufyan ibn Uyayna àfá ṣe ẹgbọ́mí tọ́ torí ẹ̀tẹ́ bá wo ìsinádù iná mara malibin ya the first one fúkọ̀lọ́gbọ́n adásán Humaydi adásán Sufyan Sufyan ibn Uyayna náà ni kò fìdí ń gbà lọ́dọ̀ rẹ̀ so now tàbá mú sùfẹ́ àgbọ̀nà ọ̀yẹ́ nà tẹ̀rí bí sáàfì yìí ṣe jọ ọmọ kí fún sùfẹ́ àgbọ̀nà ọ̀yẹ́ nà náà ló jọ ọmọ kí fún Malik hmm? bó ṣe jọ ọmọ kí fún sùfẹ́ àgbọ̀nà Malik jẹ́ àfà àmàdínà sùfẹ́ àgbọ̀nà ọ̀yẹ́ nà jáfà àmàkà tẹ́bá wọn níṣẹ́ Bukhari ó wá mú àdísí náà mọ́lá wálùbí nìyá the first one jo ó kọ́ mú wá yóò mú wá ní Sufyan bin Uyayna Yo ni adásánà al-Humaydi Abdullah bin Zubair kọ́lá adásánà Sufyan Sufyan bin Uyayna nù the first one tẹ́bá Bukhari mú bíru àdísí náà mọ́lá wálùbí nìyá ti wá bí ọ̀nà méje nínú Bukhari different isnad but gbogbo yóò padà yóò padà yóò padà bí lójú kan but different isnad

hadith 54 tó níbi báyìí bukhari wé adásán homedi abdullahi bin zuwaikola adásán sufyan bin oyena níbi hadith 54 bukhari wé adásán abdullahi bin maslama kọ́lá akhbarana malikun abdullahi bin maslama oní alqanabi tó tọ̀ríkù malikun ni bukhari ló ń bá tọ̀ríkù sufyan bin oyena lórí lára kọ́kọ́ tẹbá tó wò dìsẹ́mà àdíjì yìí tẹ́wọ́ 2529 yóò tó tọ̀ríkù mi báyìí yóò lọ pẹ̀lú Hamad bin Zaid bọ̀ ogun ma pàdé lọ́dọ̀ ya bin Sa'id al-Ansari for every tori ìpín ẹ̀dẹ́sẹ̀ pé ní mọ́lá wọ́n lè bìnrin yájì náà ni ó ń gbà wá àdísì kọ̀kan tọ̀ tí bùkọ́rí bá wá lọ́n bí alọ́nà méje kò sọ pé méje lónìí lọ́dọ̀ ó lè níbi same àdísì mọ́lá wọ́n lè bìnrin yájì ni ó lè ní lọ́dọ̀ ó lè níbi 100 kó sẹ̀lẹ́tì nù 100 the best self so the fact pé martin ọ̀yọ̀ ọ̀kan ní yóò sọ pàdé ìṣẹ̀yọ̀ ọ̀kan lọ́dọ̀ tí wọ́n bá wọn òun lẹ́pàdà gbọ́ tán bá sọ pé bùkọ́ pé òun ha bí 200,000 hadith so ẹ̀yọ́ mọ̀ òkè mélòó náà wá ní gbogbo àgbé ìtọ̀ nígbàtí ìbá gbogbo náà hadith so eh, wọ́n àwọn pé ibi tẹ́ ti mọ̀nú pé àwọn hadith tó wá sọ yóò pọ̀ wípé gbogbo sọ ìlú bùkọ́rí gẹ́rí sí kò ju 7,000 something lọ tá bá tún wo repeated hadith tá bá wo repeated kò ju 2,000 something lọ pé tá bá wo repeated àbí sorry sorry tàbáwo tàbá yọ repeated 2000 4000 hadith pé tàbáwo repeated yóò máa jẹ́ bí 7000 something tàbáwo repeated 4000 pé 4000 tọ̀ ìyẹn sọ pé òun ha bí 200,000 600,000 pé sáà ti pé ní ìsọ́n ti parọ́ máa nàbí gan wọn parọ́ máa nàbí àwọn bá àdíjì sọ pé òun to ìníṣìn yàtọ̀ fún inú calling anything. níṣìn àdíjì mọ̀ fún wà nìkan tó jẹ́ta nàbí nìyàn

now tí Bukhari bá mú wá bẹ̀ ẹ̀rì pé nísìnyí láàrin Bukhari àti Imam Malik ẹnìkan náà ló wà láàrin hmm? sometimes olùjẹ́ Al-Qanabi on Abdullah ibn Maslama some other times olùjẹ́ Abdullah ibn Yusuf at-Tinnisi eh? some other times olùjẹ́ Ismail ibn Abi Owais tí ó fi dọ́dọ̀ Malik ẹnìkan tó so onímọ̀ mẹ́láàrin òun sí Malik tó mì wípé òun ní àwọn àfáà rẹ̀ dàrẹ́tà àfáà rẹ̀ kọ́ àwọn jọmọ kí ó fún Malik so bẹ́ẹ̀ náà ni pé ẹnìkan náà ni ma ń bẹ láàrin òun àti Sufyan bọ́nà ọ̀yẹ́ nànà inú kó jẹ́ al-Humaydi an àbí kó jẹ́ Ali ibn Abdullah al-Madini an Sufyan hmm? so ẹnìkan yóò dọ̀ náà tọ̀sẹ̀ wá rí nísìn a sọ fún wa pé al-Imam rahimahullah òun jẹ́ òun náà jọmọ kí ó fún Sufyan ibn Uyayna Imam Ahmad ibn na náà jọmọ kí ó fún Sufyan ibn Uyayna tọ́ náà Imam Ahmad wá jáfà fún Imam Bukhari ẹgbọ́mí tó mi pé ó kéré jù ó kéré jù ó pọ̀ ó ó kéré jù tí Imam Bukhari bá fẹ́ líǹkì ó kéré ó lè líǹkì ẹ̀ lọ́nà mẹ́ta ó lè líǹkì ẹ̀ tí Imam Ahmad bin Hanbal ó lè líǹkì ẹ̀ tí Al-Humaydi ó lè líǹkì ẹ̀ tí Ali ibn Madini tí gbogbo sì máa pàdé lọ́dọ̀ Sufyan bin Uyayna hmm? tọ́ Shafi'i náà wá jẹ́ ọmọ kéwu Maliki adi Sufyan bin Uyayna gbogbo àhádìí ìsẹ̀ ìbá shafi bá lò Shafi'i wá sáájú Bukhari Bukhari ò bá sọ ṣáàbì láyé ó bá dínkù kọ́ ní bí ṣáàbì bá lò ní kitabul umm ẹ́ tó lòmí àwọn tíra rẹ̀ yókù Bukhari náà yóò dọ́rọ̀ Bukhari ó ní tọ́ríkù ṣáàbì náà lọ́wọ́ bọ̀kù ní pẹ́lò ẹgbẹ̀ gba sí ṣáàbì ẹsẹ̀ síkọ̀ ní yẹ síkọ̀ ní bọ̀kù fẹ́lò ní òfẹ́ bìlò ó ní wípé náà ń pè wọ́n máa ń cherish pé kí nọ́mbà tó wà láàrin ìwọ àtẹni tó fẹ́ gbàdísì wà lọ́rẹ̀ tó nd isnadu kó short wọ́n láńpẹ̀ ní olówó sanad pé sanad ẹ̀ ga tí bá ti ń kò sí wọ́n gbò ní nùzúl wọ́n máa ń sá fún nùzúl kò bá ṣáàfì láyé tó bá lọ́nà bá ni pé láti ìwọ̀n bẹ́ẹ̀ gbọ́mí yé káàkiri pé nísìn Imam Bukhari bá fẹ́ ẹni díẹ̀ pé ah Shafi'i tó bí Imam Shafi'i òsìn sọ́rí Bukhari kò sí sinadu kankan tó ń Shafi'i sọ́rí Bukhari átà Imam Ahmad tó wà mẹ́gan mẹ́ta náà ni Bukhari kọ́lá lànà ní sinmi kọ́lá so tí Bukhari bá fẹ́ líǹkì Imam Shafi'i ó kéré jù ó kéré jù tó fẹ́ lo tọ̀rí Imam Shafi'i dọ́dọ̀ Sufyan bin Uyayna ó kéré jù yóò lu èèyàn méjì náà ìzádà kó lo imam ahmad bin ambal kó ní ahmad bin ambal kó wá lo shafi'i imam shafi'i jáfà fún muhammad náà kó wá lo sufyan bin uyayna sàgbé sórí méjì nù yóò lo ahmad yóò lo shafi'i yóò tún wá lo sufyan méjì nù àbí kó èèyàn méjì látọ̀ sùfẹ́mù yẹn náà but tó bá yọ ṣáàfì ipò ó lè link Humaydi directly lọ́dọ̀ sùfẹ́mù náà yẹn náà tó jẹ́ yẹn kan òun ló síbi the first hadith náà lamal bin Iyad adasan al-Humaydi and Sufyan pé á ah, ìní di ṣáàfì ó yọ ṣáàfì ìwọ́n tó bá fẹ́ lò pẹ̀lú ṣáàfì yóò nídìí èèyàn méjì kó tó dọ́dọ̀ sùfẹ́mù náà yẹn náà tó bá lè fẹ́ lo tọ̀rí ìkùnmọ́ Muhammad bin Hanbal ìtumọ̀ ẹ̀ ní pé yóò kọlu Ahmad yóò kàn Shafi'i tó kàn Shafi'i náà kàn sọ́bọ̀nù yẹn and directly Imam Ahmad fẹ́ kan ní directly wáyà lọ́dọ̀ sọ́bọ̀nù yẹn na àfá Imam Ahmad ní sọ́bọ̀nù yẹn directly so ó tó kó tó máa lo Shafi'i ní yóò fi kí nínú Shafi'i òfin sílẹ̀ so kèsì pípẹ́ kò ní àdìsí Shafi'i lọ́dọ̀ gbogbo àdìsí Shafi'i lóbi kìtàbùl ó mu òun náà ni but ó ní kẹ̀ tú Sheikh Shafi'i ni tú Sufyan bin Uyayna pé ẹyọ Shafi'i kó yóò jẹ́ kí ìsinadùn kó bẹ́ẹ̀ náà ni gbogbo àdísí wà ní mọ́ta Imam Malik Bukhari ni Muslim ni àwọn náà líǹkì ẹ̀ pẹ̀lú ìsinádù wọn tí Bukhari bá fẹ́ líǹkì o lè líǹkì pẹ̀lú Abdullah ibn Yusuf at-Tinnisi o lè líǹkì pẹ̀lú Abdullah ibn Muslim al-Qanabi o lè líǹkì pẹ̀lú Ismail ibn Abi Uwais tí Muslim bá fẹ́ líǹkì ẹ̀ Muslim lè líǹkì pẹ̀lú Yahya ibn Yahya ah, o lè líkẹ̀ pẹ̀lú omi so kìí ṣe pé tàbá gbádìí sí káwọn bùkọ́ pé túnmọ̀ ẹ̀fẹ́ nígbà tí bùkọ́ rí délé ayé àríwá tí wádìí ìsìládìí tó tó dé no àdìsí ti wà ẹ́ ṣùgbọ́n wọ́n líkẹ̀ nìtọ̀ bóò ló ṣe wá rí o ní wípé imáàmù Ṣáfì gba hadis lọ́dọ̀ Malik bọ́ bí n pé imáàmù Malik rahimahullah àtàwọn àfáà kan náà àfáà Madina àwọn òkú ní Madina ẹ̀rọ pé wọn kú ọmọ pé wọn láwọn àfáà ní outside Medina one then two lásìkò yẹn wọn ò mọ mọ́ọ̀chì ń pa àdíìsà àwọn àfáà lúmi wọn ò mọ́ pa àwọn ìjánu wọn tó rí ẹ̀ wọ́n máa ń sá fún especially wọ́n máa ń sá fún àdíìsà ara Iraq so àwọn òjáde tó wọ́n dára wọn dó lórí hadisi tí ó wà ní Madina mo fẹ́ sàlàyé ọ̀rọ̀ táwọn yẹn máa ń sọ pé àwọn àdíjì tí Imam Malik ti rí tẹ́lẹ̀ tó ti dà sí àtàn ibùkárí rẹ̀ Imam Malik rí ewu lè kìí pé kò ní màdíbẹ̀ kò sí wọn Madina náà làwọn wa tọ̀ ṣáàfì yìí kí ó lọ́dọ̀ Imam ó tán kú Madina ń jẹ ìgbà tó ń kó òun dé ó tún wá gbàdí sí lọ́dọ̀ rẹ̀ náà fàdí tó ń gbà lọ́dọ̀ rẹ̀ òun ló fa sábà bí kò tẹ̀ sí lọ́dọ̀ Malik àwọn kan bẹ̀ tó gbọ́ lọ́dọ̀ Malik tó lọ́dọ̀ sùfán gúnlẹ̀ yẹn náà àwọn kan lọ́dọ̀ sùfán gúnlẹ̀ tí Malik ò ní lọ́dọ̀ bí sáàbì ṣe gbé lẹ́yìn ó jẹ́ kó ṣe pé àwọn Bukhari àti Muslim rí sọ́ọ̀sì àdísì míì tó pọ̀ ju sọ́ọ̀sì àdísì Malik lọ ah, Ṣáfì ìtẹ̀kan sọ̀rọ̀ yìí albuwaiti iná àwọn makiwu rẹ̀ sọ wípé imam shafi sọ pé usulul ahkam àwọn ahadi sọ pé òun nìpínlẹ̀ àwọn àdájọ́ ẹ̀sìn bí ká sọ pé alòdó kásọ sọ́lá ẹ́n kásọ bẹ́yìn kásọ bòyó kásọ hébà gbọ́ àwọn tí ìlú kìíní ipe àwọn tó jẹ́ ìpínlẹ̀ over 500 hadith náà tó jẹ́ ìpínlẹ̀ ni ó àṣọ́fòró ní ìsìnbá ìtàbá mọ̀ wíńdà mọ́lá àmọ́lù bí ní ìyá ti ní ṣe pinlẹ̀ ní kò sí báàbù tí ó wọ̀ pé over 500 ní kò lú ha inda malik gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ malik ilá sàlàfíìnà hadithan àti tàti ẹ̀tí rí tó fa tàbí tó fi wà lọ́dọ̀ ráwọn bukhari tí ò ní sí lọ́dọ̀ malik kéde tó báyà bukhari rọ hadith but ṣáàbì jẹ́ òun bébí ṣùyúkù yọ bá sẹ́ ń pọ̀ sí náà ni source hadith ó ṣe wà sí malik òkú madina ó mi pé ní gbogbo 500 and something ní sí malik ò ní ní 30 yẹn nítorí wípé kò jáde kó so náà tí ò bá ti wárí 30 yẹn imam malik ká bá gbìdì ìdájọ́ kan nírú báàbù yẹn sí yóò wà lókìyà yóò bẹ́sẹ̀ ló pé kò sádìsì lórí ẹ̀ tọ̀ náà sádìsì ma strong ẹ̀ náà náà wà lórí

so but gbogbo ẹ̀ nísìn ó pé sọ́dọ̀ ṣáfì torí pé òun láà méjì láàfá ṣáfì wá ní wọ̀kùlúhá ìdábùnà òye ìnà gbogbo ẹ̀ pátápátá náà ló wà lọ́dọ̀ ìbùnà òye ìnà ilá sítátà hadith àfi 6 so ṣùgbọ́n mi náà ní 6 ṣáfì tó níyàn tó gbóná tó ní ṣẹ́kù mi

in tí àwọn ará Mẹdínà máa ń pe Iraq ní dárò dọ́rbì ẹmọ tó jẹ́ dọ́rbì ẹ́ dọ́rbì lọ máa bítí bọ̀dọ́mì pẹ̀lú bítí ni pé tẹ́ bá mú góòdì nísìn àti mẹ́ta tẹ́ bá jẹ́ kí góòdì bá wà ní ìfọ́ọ̀mù kọ́ìn tẹ́fẹ́sọ́ di kọ́ìn kí lẹ́ṣe ẹ máa bítẹ̀ àbí sẹ́mẹ́tọ́ bá ti bítẹ̀ yóò fẹ́ àbí tọ́ in tí àwọn ará Mẹdínà máa ìtumọ̀ dọ́rbì ni pé ibi tán ti ń rọ nǹkan tán ti ń rọ àdísì wípé nísìn fẹ́láti ti bá jáde mọ̀dínà àti wájé iraq wọ́n ti fẹ́ lójú wọ́n ti fi kún sórú ojú ẹ̀wọ́n fi rí wọ́n dẹ̀ lẹ́síọ́s torí pé àwọn tán kọ́kọ́ rí nínú àwọn ará iraq oná fi wù àwọn yòókù ìgbà tí sábì délù wọn pé ẹ́ àwọn lẹ́yìn gan àwọn nígbẹ́ tó bẹ́tà ju àwọn àfáà tìlú tó wà lọ òfin ọ̀rẹ́ change nípa hadith tó wà lọ́dọ̀ wọn àwọn hadith náà wọ́n sì dá kalẹ̀ malik ni ó gbà ó wà ṣùgbọ́n kí mẹ́gbà ẹ̀mẹ́ ò lè gbà ẹ̀mẹ́ ọ̀tọ́ pé kò mọ̀ wọ́n tó ń gbà tó dẹ̀ tí mọ̀ ṣáàfì rí wọn tán ah hadith ń bẹ ọ̀rọ̀ anábìsí sí ni imam ṣáàfì yẹn wá ń sọ fún imam ahmad bin ambal pé antum imam ahmad jọmọ baghdad baghdad wà lára iraq ẹ̀yin ma hadithi àti rìjáàlù jù mí lọ àwọn kan fẹ́ sí ọ̀rọ̀ yìí gbọ́ wọ́n ní kọ́ àgbà ìmọ̀mù sábì gan gbà pé mọ́ mọ́mọ́dún ní ọjọ́ bẹ́ẹ̀ kọ́ in ti ń wí o ní pé hadithi tìlú yín àtàwọn rìjáàlù tìlú yín ẹ̀yin máa jù wá lọ because àwọ òfẹ́ kan wá no way tí mọ́mọ́dún ó mọ̀ pa rìjáàlù hijaz àti rìjáàlù alùmọ́kà àti madina jù málìkì lọ ṣáfì lọ ṣùgbọ́n nígbà tí ṣáfì fi dé iraq pé ẹ̀yìn ma ń pa àwọn ìjà ẹ̀sìn mọ́fà hadith iraq àti sham awo ní ìtìná pẹ̀lú sham àti yẹn ẹ̀yìn ma jù wá lọ fa idha kana al-hadith sahiha káàdì sì bá ti wà sahih fa alimu ni ẹjẹ́ kí n ma azabu ilé màálù ẹ̀ shamiyan kana hadith sham yamaniyan kana yaman ló jẹ́ ni àbíbòrí so kò dákọ̀ hijaziyan níbi ọ̀rọ̀ yìí tó gbé ọ̀rẹ́dì ó ma hadithi hijazi ó sì ma rìjálẹ̀ torí irú eléyìí nísìnyẹn Imam Muhammad náà tún láwọn hadithi kan lọ́wọ́ tí sáfì iná ò ní tọ̀bí ọba ní nísìn Bukhari àti Muslim wájú ọmọ kéfúrú mọ́ Muhammad there is no way tádìsí wọn ò ní pọ̀ tí ó sì ní tí ó sì tí wọn ò tún rò fi ní àdìsí tí Malik ò ní kìí ṣe páwọn àdísì yọ sọ pé nígbàtí mọ́lìkì ti wá rí a ní tí ibo mọ́lìkì ti rí tí wọ́n náà bá kàtàn mọ́lìkì tó fi rí nílà kó mọ́jìnà so tí ó bá ṣe tọ̀ àdísì iraki so àwọn sàárè mọ̀dínà nìkan ni wọ́n gbádìí lọ́dọ̀ ànẹ́gbàrí tẹ̀pẹ́ lẹ́yìn gbàtà ìdíkú tán gbàrà làwọn sàábé ti pín sílùú bára ìdíkú tán gbàrà báyìí báyìí làwọn àwọn sàábà kan ti dára sham tó gbé jihad bí wọn Abu Ubaida dára sham Khalid walid dára sham Bilal dára sham eh Abu Darda dára sham Salman Farisi nígbàtí bàtẹ̀ sọ Umar gbogbo àwọn yìí wọ́n ti dára ṣáàmù so àwọn yẹn àwọn tán gbọ́lọ́dọ̀ àní sàṣẹ́lá ibo ni Imam Malik gidi gbọ́lọ́dọ̀ wọn so lẹ́tí gbà náà kọ abúlábùn náà tún di dára kúfà òzéfà náà dára kúfà abúmọ́sọ́láṣà náà dára kúfà sàádì sáwọn lẹ́yìn gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam kan ti débẹ̀ yẹn tọ́ ibo ló wà àwọn sàábé mi àwọn náà dára lónìí so kìí ṣe pé tá à ń wí ni pé ń gbà táwọn Bukhari àti Muslim dé ni wọ́n wá rọ hadithi hadithi tí ń bọ̀ ni but tó wà ní tọ́bákọ̀ àwọn àfáà tí wọ́n bá Málíkì ló but tí ò sí lọ́dọ̀ àbí tó wà ní tọ́bákọ̀ so the fact àwọn wá lẹ́yìn yẹn ó jẹ́ káwọn kó gbogbo ẹ̀ ọ̀rọ̀ Imam ṣáfì yìí ó yanjú ẹ̀ wípé usulul five hundred and something gbogbo ẹ̀ lọ́wọ́ lọ́rọ̀ accepted gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ sọ́rọ̀mùnù yẹn except sex tàbá fẹ́ wò ní sínkọ́ o ta ló ní ìtó pọ̀ jù nínú Imam Malik inú eh, Imam Malik àti sọ́rọ̀mùnù yẹn na Sufyan ní púpọ̀ tọ̀ kí ló dé tẹ́ sọ wípé wọ́n ṣe jàǹbá fún Sufyan náà ìtumọ̀ pé sẹ́sìn pé Sufyan wájú Malik lọ ni Sufyan tó Malik ṣùgbọ́n àwọn mọ̀ṣáyì tó ń meet ó pọ̀ jù tí Malik lọ tó gbé Malik Madina nìkan ó ti ṣe ẹjẹ́ ká ṣe ká pèrún náà inshallah tá a bá ṣe adán kápọ̀ jù